فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته هذا وقفنا لهم atọrọ ìkẹ́gẹ́ fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́mọba tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún ní kí a máa pàdé ní òní lórí ètò yín ètò wa ètò alìhídáyà ilé tí ó ń dé sí etí gbọ́yìn látòrí ìtàkùn àdàbà eighty point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ èmi ọmọ ìyá yín Abu Aiman, Al-Asali ló tún ti wà ní ilẹ̀ agodo báyìí láti mọ tukọ̀ ètò yín ètò wọ̀ ọ̀hún abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo ilé ìta tí ń wí láti ìwáṣẹ̀ tọ́lọ́wọ̀n ọba àlejò alákòjọ kó fi sínú mizanu hasana tẹ nìkọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a ń gbọ́ bí rahmatulahi arhamar rahim ẹ̀yin olùgbọ́ wa nínú ilé ọ̀rọ̀ wa kò ní gbò kò ní yẹ̀ láti ti máa tẹ̀síwájú lórí agbọ́nrin ṣíṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣíṣe láṣọ ní ìjókòó tó kọjá a ṣàlàyé fún wa pé àwọn màláíkà gẹ́gẹ́ bí wọ́n ṣe tó ọlọ́run ọba àríkẹ́lá sọ fún wa pé tán bá ti gbọ́ ọ̀rọ̀ olúwa dẹ́dà ìwárìrì yóò mú wọn débi pé tí ìwárìrì náà bá lọ wọ́n mọ̀ pèrè pé mọ́ra kọ́ làrọ́ bùkún kí ni ọlọ́run ọba àlejò ọlá kí ló sọ kí ló ọlọ́run ọba yín kí ló sọ kọ́ọ́lù alhaq wọ́n mọ̀ sọ wípé kò sí ní tọ́lọ́run ọba sọ ju òdodo lọ wọ́n wọ̀ làlíyù alkabir ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ọba tí ó tóbi jù òun náà sì ni ọba tí ó ga òun lọ́ba alágbára òun náà ni ọba tí ó ga àwa fààyè nínú àyà yìí pé ihun tó bá fi lè mú àwọn màláíkà tó jẹ́ wípé àwọn tó ń tóbi ju àwọn ọmọ ènìyàn lọ nínú ìdẹ́dà nínú bọ́lá wọn bá àlékọ́lá ṣe dá wọn wọ́n tún tóbi ju àwọn ọmọ ènìyàn lọ ní tó bá fi lè mú àwọn mọ̀láìkà tí ìwárìrì mú wọn nígbà tí olùwọ́ba dẹ́dà tó bá ń sọ̀rọ̀ ó túmọ̀ sí wípé kò tọ́ fún ẹnikẹ́ni láti mú ẹlòmíì náà ní ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó ní ìwárìrì fún tàbí tí ó tiẹ̀ mọ jọ́sìn fún àwọn àlàyé yìí òun ló mú wa lọ síbi agbọ́nrin wípé àwọn ìṣesí tí àwọn olóyìnbó ń pè ní characteristics eléyìí tí àwọn màláíkà tí wọ́n ní a ṣàlàyé fún wa díẹ̀ ní ìjókòó tó kọjá ní àwọn characteristics àwọn nǹkan tí a mọ̀ mọ́ àwọn màláíkà àkórí ẹ̀ náà ni wípé ní tó bá fi lè mọ́ àwọn màláíkà tẹ́rù bá fi lè mọ́ bà wọ́n tí wàá rírì mú wọn nígbà tí olúwa bá dẹ́dà tí ó ń sọ̀rọ̀ kí ní ti àwa ni ọmọnìyàn tó yẹ pé a tún wá sọ wípé a ní ẹlòmíì tá à ń wárí a ní ẹlòmíì tá à ń jí rẹ̀ bẹ́ẹ̀ a ní ẹlòmíì tá à ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ tá a sì mọ̀ pé nǹkan tá à ń tọrọ yìí kò sí ní ìkápá ni ọmọnìyàn àbẹ́lọ́wọ̀n ọba subhanahu wa kọ́lọ̀n a wí tó kọjá kọ́lọ̀n fi àlùbáríkà sí eléyìí tí a tún wí kọ́lọ́mù bá àlekọ́lá kó jọ kó sí ní ààrùn tí yóò wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa láyé àjọgbọ̀dà kìámọ̀ ní ìtẹ̀síwájú nínú ẹ̀gbà hadith afa Abu Hurairah ilé tí wàá ní àkọsílẹ̀ ní kílà afa wa alimam al-Bukhari kọ́lọ́mù bá kí ọba ayọ́nu sí wọn. nana Abi Hurairah radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال إذا قضى الله الأمر في السماء ضربت الملائكة بأجنهتها خضعانا لقوله كأنه سلسلة على صفوان ينفذهم ذلك حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم وهو قال الحق وهو العلي الكبير فيسمعها فيسمعها مسترق السمع ومسترق السمع هكذا بعضه فوق بعض وصفه سفيان بكفه فحرفها وبدد بين أصابعه فيسمه الكلمة فيلقيها إلى من تاته ثم يلقيها الآخر إلى من تاته حتى يلقيها على لسان الساهر أو الكاهن فربما أدركه الشهاب قبل أن يلقيها وربما ألقاها قبل أن يدركه فيكذب معه مئة كذبة alaisa أليس قد قال لنا يوم كذا وكذا كذا وكذا فيصدق بتلك الكلمة التي سمعت من السماء nínú ìgbàwá hadisi afa abúrera ilé ti akafuwa yìí anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n sọ wípé ìdákọ̀dọ̀ lọ́wọ́ amúra fi sàmà tí ọlọ́wọ́n bá àlékẹ́lá tó bá gbèrò àlámọ̀rí kan láti pè gbogbo rẹ̀ ní sánmà dára bá ti ní màláìka tó bí àjìnìhàtìhà pé àwọn màláìka wọn ó gbá ìyẹ́ wọn wọn ó gbà papọ̀ inú àwọn àlàyé tí a ti síwájú ẹ̀yìn olùgbò wa ní tí a bá rántí dáadáa a rí i pé ajẹ́kọ̀ọ́lẹ̀ fún wa wípé àwọn màláìka ọlọ́run ọba àlekọ́lá ó dá wọn ní abara àwọn náà ní wọ́n ní kì í ṣe pé rùhí ni wọ́n yìí ṣe rúhùn nìkan wọ́n yìí ṣe ẹ̀mí nìkan àwọn náà ní bọ́dì tó yẹ pé ọlọ́run ọba àlekọ́lá ó dá mọ́ wọn tó pé ó jẹ́ ara tiwọn náà tí ọlọ́run ọba àlekọ́lá tó dá tó fi ìyẹ́ tó fi sí tọ́lọ́run ọba àlekọ́lá bá ti wá gbèrò àlámọ̀rí kan ní sánmọ̀ tó fẹ́ pé bùbọ̀ àlámọ̀rí kan dọ́ra bá ti lè nà lá ìkàtúbí ajínì àti hà àwọn màláìka ìpẹ̀lú bí ìyẹ́ wọn ti tó wọ́n gbá ìyẹ́ wọn papọ̀ pàpàpàpàpà kódà áná lè kọ́ òlì kò sí nǹkan míì tí wọ́n fi gbá ìyẹ́ wọn papọ̀ yìí torí pé kí ni o wọ́n ń páyà ìbẹ̀rù nípa pé ah kí ló lọ́wọ́ bá àlékè láti fẹ́ sọ báyìí kí ló lọ́wọ́ bá àlékè láti fẹ́ sọ báyìí kó mọ̀ lẹ́jọ́ pé ntọ́ lọ́wọ́ bá àlékè tó fẹ́ sọ àbí ntọ́ bá pè bùbù yẹn ó máa ní negative impact lórí wọn eléyìí yóò fún wọn ní ìbẹ̀rù àti ìpayà tó lágbára ni wọ́n wàá fi ìyẹ́ wọn wọ́n fi ìyẹ́ wọ́n fi lura débi wípé bí wọ́n bá ṣe fi ìyẹ́ yẹn lura yìí wọ́n fi wé wípé ka'annahu silsilatun alasọ̀fwan yóò dà gẹ́gẹ́ bí ìgbà tó yẹ wípé nǹkan pè ní one. òun náà ni alhajaru alamlas asolb. as-solb òun náà ni tá a lè pè ní òkúta òkúta yìí kì í wá sí òkúta lásán òkúta tó yẹ pé ó ń dán lórí gbọ̀nrẹ̀gbọ̀nrẹ̀ bíi glass òun náà ni òkúta yìí ló ṣe ń dán ní ṣe ń dán tí àwọn mọ̀láìkà tí ọlọ́run ọba àlékẹ́lá bá ti wá fẹ́ tó bá ti gbèrò alámọ̀rí kan tó bá fẹ́ pè bùbù nǹkan kan ní sánmọ̀ àwọn mọ̀láìkà ẹ̀rù ó bà wọ́n ìwárìrì yóò mú wọn ẹ̀rù ó bà wọ́n débi wípé wọ́n gbá ìyẹ́ wọn wọ́n gbà papọ̀ tí wọ́n bá ti gbá ìyẹ́ ìpapọ̀ kò sí nǹkan míì tó jẹ́ kán gbá ìpapọ̀ dúndún gbígbá ìyẹ́ ìpapọ̀ yóò wá dàbí kí ni o sílùsílátú alásọ̀fọ̀àn kì í ṣe wípé gbólóhùn àbí ìpè bùbù tọ́lọ̀ wọn bá àlékẹ́ lábọ́ fẹ́ pè bùbù láti sánmọ̀ kì í ṣe pé òun la fi ń wé sílísílátù aláṣọ̀fù àná nínú hadithi òun kọ́nà fi wé o ṣùgbọ́n wọ́n fi gbígbá ìyá àwọn mọ̀láìkà bó ṣe gbá papọ̀ òun náà fi wé sílísílátù aláṣọ̀fù àná torí pé kí ni o láìsà kàmísìlì ṣe ń wàhùwà alàlíyìí kẹbìr kò sí nǹkan kò sí nǹkan kan tí a subhanahu wa ta'ala nínú gbogbo nǹkan tí ọlọ́run ọba àlèkẹ́lá ti tó dá nítorí náà kẹ́límọ̀ ka'annahu sìlìsílátún aláṣọ̀fọ́ání kì í ṣe wípé wọ́n fi gbólóhùn ọlọ́run ọba tàbí tí ọlọ́run ọba àlèkẹ́lá bá fẹ́ pèdùbí kì í ṣe pé wọ́n fi wé sìlìsílátún aláṣọ̀fọ́ání sọ̀fọ́án òun náà ni a pè ní alhajaru alalmus òun ni alamlas òun ni òkúta tí ń dẹ́gbẹ̀rẹ̀ tó dàbí glass so ohun tí ó jáde yẹn gangan bí ó ṣe dún pẹ̀lú wípé ní ara ìbẹ̀rù tó bá bá wọn mọ̀láìkà lórí pé kí lọ́lọ́run bá tó fẹ́ sọ báyìí yóò wà á dàbí ìgbà tí wọ́n bá wọ́ òkúta tó wọ́ lórí glass òkúta tó tó lórí glass tó máa wọ́ gbígbà tó máa mú bí táwa ní kátó pé ṣẹkẹṣẹkẹ àwọn tó bá da àwọn kalẹ̀ tí àwọn yẹn wá dún lórí glass glass gẹ́gẹ́ kọ́ òkúta ni ṣùgbọ́n òkúta yẹn alhajaru al-amlas òkúta tó ń dán gbọ̀nrangbọ̀nran bíi gíláàsì bí ìgbà tó bá mú ṣéènì tó bá da ṣéènì sílẹ̀ sẹ́wọ̀n kí bí ó ṣe dún gbọ́rọ́rọ́rọ́rọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n fi gbódùn ìyẹ́ àwọn mọ̀láìkà nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá pe bùbù àlámọ̀rí kan láti sánmọ̀ eléyìí yóò mú ìbẹ̀rù bá àwọn mọ̀láìkà ìyẹn ni ó wá fà á tí wọ́n fi tí àyàn fi sọ wípé hata ìdá àfúzìyà ankulubi títí wọ́n wà ní pòsíṣàn yẹn títí tó fi jẹ́ wípé ìbẹ̀rù yóò wà kú ní ara wọn kọlu mọ́dá kọ́là rọ̀bùkún wà mọ́ sọ wípé kí ni nǹkan tọ́lọ́run ọba àlìtọ́ láyín sọ ta ní ń béèrè ta ní dáhùn sọ̀rọ̀ táwọn èrò pé tẹ́bí ẹ sọ wípé ìbẹ̀rù mú wọn táwa ní tó ń béèrè lẹ́yìn ìgbà tí ìpayà yẹn bá lọ tán wọ́n wà mọ́ ọbẹ̀ lọ ara wọn pé tọ̀ ta ni kí ni nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ló sọ àwọn tó kù ó tàn á mọ fún àwọn tí wọ́n bèlè sí i pé kọ́ọ̀lù hak wọ́n mọ̀ sọ wípé òdodo náà ni ti ọlọ́run ọba àlekọ́lá tó sọ wọ́n wọ̀lá aliyu alkebir ọlọ́run ọba yìí òun náà ni ọba tí ó tóbi òun náà ni ọba tí ó ga tí kò sí nǹkan kan tí ó tún ga tó ọlọ́run ọba subhanahu wa ta'ala kò dẹ̀ sí nǹkan kan tí ó tún tóbi tó ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí eléyìí bá ṣẹlẹ̀ fàyẹ̀sìmáhùn ha mustariku sama àwọn àlìjẹ̀nú tí àwọn alágbígbá àwọn babaláwo àwọn àáfàá tí ń woṣẹ́ àti àwọn àáfàá tí wọ́n máa ń tún yọjú ràn káàkiri tí wọ́n dúró lórí ibi tí ọlọ́run ọba àlekọ́lá ń dán dúró sí wọ́n dúró síbi tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó ní kan dúró sí wọ́n wà á lọ bẹ àwọn àlìjànú lọ́wẹ̀ bíbẹ àwọn àlìjànú lọ́wẹ̀ yìí àwọn àlìjànú àwọn ẹ̀mí òkùnkùn tá à ń sọ yìí wọ́n ó ti gba nǹkan tí yóò jẹ́ kán pàdánù tawhid wọ́n ó ti gbà lọ́wọ́ wọn mọ́jẹ̀mú tí àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá tí wọ́n ń ṣàyọjú náà tí wọ́n dó lórí kí lọ́lọ́run wí kí lànà bí wí tí wọ́n dó lórí kí lọ́lọ́run bá fẹ́ kí lànà bí fẹ́ tí wọ́n dúró lórí ìsìn ọlọ́wọ́n ọba àlékè láláso àwọn ò tún wá lọ ṣàyọjú náà pẹ̀lú wípé wọ́n ò tún wá lọ bẹ àwọn àǹjẹ̀nú lọ́wẹ̀ tó bá ti wá lọ bẹ àwọn àǹjẹ̀nú lọ́wẹ̀ yìí kò sí nǹkan míì tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn àǹjẹ̀nú yìí ju wípé táwọn èèyàn bá ti gbé ìṣòro wá bá wọn wọ́n wà á mọ̀ pìsẹ́ǹtì ara wọn pé àwọn nímọ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la tàbí àwọn nímọ̀ nípa nǹkan tí yóò ṣẹlẹ̀ ní ọdún tí ń bọ̀ pẹ̀lú wípé wọ́n ti gbéṣẹ́ fáwọn àǹjẹ̀nú àwọn àǹjẹ̀nú tó gbéṣẹ́ fún yìí àwọn náà tún wá ní àwọn àǹjẹ̀nú lóríṣiríṣi tí wọ́n pẹ̀ka wọ́n gbéṣẹ́ fún èṣù èṣù láwọn ọmọ ogun àwọn ọmọ ogun èṣù náà ní àwọn àǹjẹ̀nú tí àwọn nǹkan wọ̀nyí bá ti ṣẹlẹ̀ ní sánmọ̀ fàyẹ̀símọ́ wa mustẹ́ríkù sámẹ̀ àwọn tí èṣù wá ránṣẹ́ yìí tí wọ́n wọ̀n lé wọ sánmọ̀ ṣùgbọ́n wọ́n ó gbéra wọn ní àkàsọ̀ àkàsọ̀ àkàsọ̀ ní ìtẹ̀lé ìtẹ̀lé débi wípé nígbà tí àwọn mọ̀láìkà tí wọ́n bá sọ pé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí àwọn tí ń bẹ ní sánmọ̀ keje wọ́n gbọ́ àwọn tí ń bẹ ní sánmọ̀ kẹfà àwọn tí ń bẹ ní sánmọ̀ keje wọ́n sọ fún wọn àwọn tí nígbà tí àwọn tí ń bẹ ní sọ́mọ̀ kẹfà bá ń discuss ẹgbẹ́ ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí nígbà tí ìpa yẹn bá kù lára wọn tán tí ọkàn wọn balẹ̀ pé ha àdúpẹ́ kì í ṣe wípé ń tọ́lọ̀ wọn bá àlékọ́lá fẹ́ sọ ni pé ó fẹ́ ṣe nǹkan kan fún wa tó yẹ pé ipa wa ò ní lè ká láti ṣe àbí bóyá ó fẹ́ fìyà jẹ wá tán ni pé nǹkan yẹn kò padà já sí aburú fáwọn ni wọn ó sì tètè wá ìpayà yẹn ó sì sọ tẹ̀gbọ́n òun ọ̀kọ́ òun ọ̀kọ́ wọlé lọ gbárí ẹni tí ó kọ́kọ́ dìde nu náà ni Jibril torí pé Jibril náà lọ́wọ́ bá àlékálá máa ń fi iṣẹ́ rán sí ayé òun náà ni Ọlọ́run bá àlékálá máa ń fi iṣẹ́ rán sí àwọn ànábì rẹ̀ òun ní lọ jíṣẹ́ fún wọn nígbà táwọn mọ̀lẹ́kà ti ń bẹ ní sánmọ̀ ẹlẹ́ẹ̀keje tán bá ń discuss ẹ̀ àwọn tí ń bẹ sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹfà àwọn náà mọ̀ gbọ́ táwọn náà bá ń discuss ẹ̀ àwọn tí ń bẹ ní sánmọ̀ ẹlẹ́ẹ̀karùn àwọn náà mọ̀ gbọ́ táwọn náà bá ń discuss ẹ̀ àwọn tí ń bẹ ní sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn náà mọ̀ gbọ́ bákan náà sánmà ẹlẹ́kẹta bákan náà sánmà ẹlẹ́kejì bákan náà sánmà alákọ̀ọ́kọ́ sánmà alákọ̀ọ́kọ́ yìí tí ọ̀rọ̀ yìí bá ti wá ń jẹyọ tó ń discourse pé ah, ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí pé ah, nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ lásìkò báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ lásìkò báyìí tó bá ti wá ń discourse ẹ̀ láàrin ara wọn fàyẹ̀sìmọ́ ìwà mustariku samri àwọn tí ṣàìtọ́ọ̀nù gbéṣẹ́ fún tí a pè ní àwọn ṣàyàpín tí a sọ wípé àwọn alágbègbà agbára tá a ní yìí kò tó wa agbára ìdúró tí ọlọ́run ọba yìí kò tó wa a tún fẹ́ wá ọ̀nà láti ṣàlékún agbára míì wọ́n wà á lọ bá èṣù wọ́n lọ bá nímọ̀jẹ̀mú tọ́ba bá ṣàìtọ́n tọ́ba bá nímọ̀jẹ̀mú ṣàìtọ́ọ̀nù torí pé òun náà ó ti gbà nǹkan kan lọ́wọ́ àwọn àlùfáà tá a sọ yìí wọ́n ti sáfà o àlùfáà ni wọ́n o wọ́n pọ̀ bẹ́ẹ̀ jáǹtì rẹ̀ rẹ̀ torí pé lẹ́yìn ọlọ́run wọ́n tún ní nǹkan míì wọ́n tún ní skeleton inú cupboard wọn dúró ti ọlọ́run ọba nìkan ṣoṣo ní àṣọ àwọn ni ó wàá lọ fẹ́ràn ṣẹ̀tọ́n wọn lọ bá iblis iblis ó sọ ohun tí ó gbà fún wọn tó bá ti sọ ohun tí ó gbà ó lè sọ fún wọn wípé màá máa jíṣẹ́ fún yín pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ọmọ ogun mi tí a pè ní àwọn ṣẹ̀yàfín tí a sọ yìí èṣù ó sọ fún wọn bẹ́ẹ̀ tó bá ti wá sọ fún wọn bẹ́ẹ̀ yóò wàá gba nǹkan lọ́wọ́ wọn ká fún alápèjúwe èṣù lè sọ fún wọn wípé tẹ́ ẹ bá ti sàlùwàlá kẹ́ ẹ tó gbèrò dúró ẹ fi ọwọ́ pa ojú ara yín jẹ̀mọ́ mùsùlùmí tó bá sọ fún wọn bẹ́ẹ̀ tán bá kírun fún àádọ́ta ọdún wà lẹ́ ọlọ́run nígbà torí pé téèyàn bá fi lè fọwọ́ kan ojú ara àlọ́lá ti bàjẹ́ tálọ́lá bá ti bàjẹ́ ìjọsìn ti bàjẹ́ ṣùgbọ́n èṣù ó mọ̀ jíṣẹ́ tí àlùfáà yẹn tó bẹ̀ ẹ́ lọ́wẹ̀ yóò mọ̀ jíṣẹ́ rẹ̀ fún tó bá ti mọ̀ pé òun wulẹ̀ ti gba àlìjánà ní ọwọ́ rẹ̀ tẹ̀mọ́ mùsùlùmí à igi yorùbá sọ wípé igi tó jẹ́ wípé tá a bá fẹ̀yìntì kò lè gbéni dúró tó bá wó kò lè pààyàn igi tó yẹ pé tá a bá fẹ̀yìntì báyìí kò lè gbéni dúró tí igi yẹn bá ti kí ni o tó bá wó lùyàn kò sí nǹkan tó ṣe fún yàn èwo là ń yọjú ràn sí èwo ni àdúró pẹ̀lú ọlọ́run ọba nìkan kádó pẹ̀lú ọlọ́run ọba nìkan kádó pẹ̀lú òun nìkan ká mọ̀ wá nǹkan kan míì ká fi kún ọlọ́run ọba àlekọ́lá lẹ́gbẹ̀ẹ́ ó ní inna Allaha dájúdá ọlọ́run ọba àlekọ́lá ó ṣe ní èèwọ̀ kí ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá tún lọ wá nǹkan míì tó fi kún ọlọ́run ọba àlekọ́lá tó ní pé nǹkan yìí ó fi kún ọlọ́run inú tọ́làbù ó fi kún ọlọ́run inú khawf ó fi kún ọlọ́run nínú pé fẹ́ gba nǹkan ó fi kún ọlọ́run ní pé ó ń bẹ̀rù gbogbo ẹnikẹ́ni tó bá dẹ́nu kan báyìí ọlọ́run ní tààrà tó fún wa ṣèlú kàwọ́ nínú àdéhùn kúrú sí àwọn ọ̀ṣọ́ muslim ọlọ́run ní màá pàtì màá sì pààyàn tó lọ wá pẹ̀lú èmi ọlọ́run yẹn tó fi kún mi yẹn màá àbáńdà àwọn méjèèjì tíṣẹ̀tàn tó bá ti wá tí ìbílíṣ bá ti wá gbó iṣẹ́ fún àwọn ṣàràfíì tí wọ́n jẹ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n wàá gbéra wọn ní àkàsọ̀ lákàsọ̀ lákàsọ̀ lákàsọ̀ àkàsọ̀ lákàsọ̀ tó wá gbéra wọn títí tí wọ́n fi dé sánmà àkọ́kọ́ wọ́n ní orí ọ̀fẹ́ àti wọlé síbẹ̀ ibi tí àwọn mọ̀láìkà ti ń bẹ ní sánmà lákọ̀ọ́kọ́ bá ti ń discuss ẹ̀ bá méjì ni ìṣẹ́dà kò jẹ́ pé tán ti fetí kọ́ kẹ́límọ̀ kan níbẹ̀ kó tó di pé wọ́n lẹ ìràwọ̀ iná wọ́n lẹ̀ mọ́ láti mọ̀ pé ah kódà bí táwọn kan àwọn ṣẹ̀tọ́ nǹkan wà mẹ́tọ́ fẹ́ mọ́ jí ń tàṣọ gbọ́ ọlọ́run bá àlekẹ́ lọ́wọ́ alẹ́ wọn lóko ná láti sán mọ̀ òun ni aláwọ̀ kì ní ashihab tó bá ti lẹ̀ wọn lóko ná wọ́n fà á kókò yẹn bá ti bá wọn báyìí wọ́n fà á ìmọ̀ bóyá kókò yẹn tó dọ́gba wọn wọ́n ti lè fetí kọ́ kankan nínú àwọn nǹkan tí àwọn mọ̀láìkà ń sọ ní sánmà yìí tí wọ́n bẹ ọ̀gá wọn tí ṣe iblis sátani wọ́n bẹ̀ lọ́wọ́ àwọn ẹni yìí wọ́n